الحمد لله رب العالمين الحمد لله فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا هو يقلب الليل والنهار عبرة لأولي الأبصار له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه يرجع الأمر كله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أفضل من حج لله وصام لله وصلى لله وقام لله عليه من الله أفضل صلاة وأزكى تسليم وعلى آل بيته الطيبين الطاهرين وعلى أصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل فهي زاد السالكين وعدة الذاكرين بها ترفع الدرجات إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين فيا عباد الله لقد تويت صحيفة رمضان وانقضت سوق كانت عامرة بالخيرات والحسنات ربح فيها من ربح وخسر من خسر وحرم من حرم فمن كان يعبد رمضان فإنه قد مضى وولى وانقضى ومن كان يعبد الله فإن الله هو رب الشهور كلها فبئس القوم لا يعرفون الله إلا في رمضان لأن في بقية الشهور والأيام من أصول الطاعات المشروعة في رمضان كما هي الحال في رمضان غير أنها في شهر رمضان التناسك بكيفية فريدة عن بقية الشهور وإلا فإن الصدقة وقيام الليل وصوم النوافل وتلاوة القرآن والتسبيح والتحليل وغير ذلك من أنواع الجود قد حض عليها الخالق الكريم في غير رمضان ويا عباد الله إن عمل العبد لا ينقطع إلا بالموت وعبادته لا تنقض إلا بالفوت بالفوت قال جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين ويا عباد الله اعلموا من حقوق ما بعد رمضان الاستقامة على مكاسب رمضان على صيام أيام من أشهر العام قيام الليل والناس النيام وتلاوة القرآن وإطعام الطعام وصدقة لآل المساكين كثرة الخطأ إلى إلى إلى إلى المساجد وصلة الأرحام وغير ذلك ومن حقوق ما بعد رمضان أن يسأل العبد ربه عز وجل قبول صيام رمضان وقيامه وأن يبلغه رمضان من العام المقبل عباد الله وكذلك على العبد المسلم أن يحرص كل الحفظ على إبراه ذمته من ديون رمضان ومن الحقوق التي يستحب للصائم تحصيلها بعد تمام شهور رمضان صيام ستة أيام من شهر شوال وعن فصل صوم هذه الأيام روى أبو أيوب الأنصاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر والدهر هو تمام السنة أي 12 عشر شهرا دليل ذلك ما روى ثوبان رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم من صام رمضان وستة أيام بعد فطر كان تمام السنة فمن جاه بالحسنة فله عشر أمثالها وفي رواية عن ثوبان أيضا من صام رمضان فشهره بأشرة ومن صام ستة أيام بعد الفطر فذلك صيام السنة ويا عباد الله حاسبوا أنفسكم قبل مفارقة الدنيا وملاقاة الله يوم الجزاء ما دام في العمر بقية قال عمر رضي الله عنه حاسبوا أنفسكم قبل أن تحاسبوا ووزنوها قبل أن تزنوا وتعيبوا للعقد الأكبر يوم تردون لا تخفى منكم خافية ويا عباد الله انتهى رمضان والناس يقعون في الكبائر الله أكبر وقال الله تعالى إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وقال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر أخرجه مسلم وأي كبيرة بعد وأي كبيرة بعد الشرك أعظم min ida'ati salat wallahu almusta'an adá ọpẹ́ fún ọlọ́run ọba tó tó ọpẹ́ gbà ọba ọlọ́pẹ́ ọba tó yẹ pé ń yọ ọ̀sán kúrò níbi òru sísìn yọ òru kúrò níbi ọ̀sán ọba tó yẹ pé ó ṣe òru fún wa ní ìsinmi ó sì sí oòrùn àti òṣùpá ó ṣe é ní ohun tá a máa fi ka òǹkà òǹkà èyí tó ṣe pé à ń kà lókè sámà èyí tá à ń pè ní kọmọríyá wọṣàmùsíyà lónìí tí àwa mùsùlùmí tá a sì ń ka oṣù kọmọríyà tá à ń pè ní hìjìríyà táwọn tí èsè mùsùlùmí táwọn fi òòrùn tí wọ́n fi ń ka oṣù tí wọ́n fi ń ka ọjọ́ ń tiwọn méjèèjì náà ọlọ́run bá náà máa fi kọjọ́ wash-shamsa wal-qamara husbana ọlọ́run bá ọba àlékè ọlá yìí ọba tó yẹ pé a dúpẹ́ fún ni ní àkọ́kọ́ gbà òun náà lọ́pẹ́ tó yẹ ní ìkẹyìn ìgbà òun ló ní ìdájọ́ ọ̀dọ̀ rẹ̀ sí ní gbogbo nǹkan ọ̀sẹ̀ rí padà sí àsoní ọlọ́run bá nínú ìjọsìn kò sí orogún fún bákan náà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ẹrúṣan ọlọ́run bá ní í ṣe òjíṣẹ́ ọlọ́run bá sí ní ẹni tó ṣe pé àápè yẹn ṣe ájì láyé ó rí ṣe pé ànábì ni ó àápè yẹn gbáwẹ̀ ó sì rí gbà pé ọ̀sẹ́ni tó tọ́ ànábì wa sallallahu alaihi wa sallam yẹn kírun ó sì kí ló já ṣáájú nù wọn yẹn òru ó ṣe kò ń gẹ ṣe alaihi wasallam ní ọ̀gá àgbà kí àwọn sàábé rẹ̀ kí kí aṣèkè ọlọ́ọ̀bá wọn ọlọ́ọ̀bá wọn tọ́ba àwọn sàábé láyé tí sàwọn tàbíìn tí tí ó fi dé orí àwọn tó jẹ́ àwọn mùsùlùmí lápapọ̀ tí ó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí àwọn tá a jẹ́ oṣù ọlọ́run ọba ní sọ lọ́sọ tẹ́lẹ̀ fúnra mi àti ẹ̀yin náà nípa pé ìpáyà ọlọ́run ọba di ọwọ́ èmi àti ẹ̀yin bákan náà a gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé a pèsè sílẹ̀ nípa àwọn tó jẹ mọ́ àwọn dáadáa àwọn oore pàápàá jùlọ ìpáyà ọlọ́run torí pé ọlọ́run bọ́ balẹ̀ kí wọ́n sọ pé innahu man yattaqi wa yasbir ẹni yóò tó bá páyà ọlọ́run tó ìṣe sùúrù pẹ̀lú ìjọsìn ọlọ́run fa inna Allaha la yudi'u ajra al-muhsinin òun ọlọ́run ọba òun ò ní ra ẹ̀sìn rẹ̀ láre àwọn tá a jẹ́ orísun ọlọ́run ọba nínú kẹkẹ́ a máa rẹ̀ òun náà ni pé wọ́n ti ká ohun tá à ń pè ní Ramadan wọ́n ti ká gbogbo tákàdá èyí tí wọ́n fi kọ iṣẹ́ rẹ̀ wọ́n ti ká ńlẹ̀ fún wa báyìí wọ́n ti ká gbogbo àwọn tí olóore níyàn ti ń bẹ̀ wọ́n ti kó lọ ọ̀dọ̀ ọlọ́run gbogbo àwọn ṣẹ́ dáadáa ìta ti ń bẹ̀ wọ́n ti kó lọ ọ̀dọ̀ ọlọ́run ẹni tó jèrè ń bẹ̀ jèrè ẹni tó ṣòfò ń bẹ̀ ṣòfò ẹni tí wọ́n sá pàdánù tó pàdánù oore pàdánù ń bẹ̀ ẹni ìyówù tó bá yẹ pé Ramadan náà lòun bá ń jọ́sìn fún Ramadan ti lọ pátápátá tí ó sì ní wá mọ́ lọ́dún yìí oṣù dọ̀dún ti ń bọ̀ ẹni yóò tọ́ wá jẹ́ fọlọ́wọn ní bá ń jọ́sìn fún Ramadan rẹ̀ ọkẹ̀jẹ́ kó fi lékún dáadáa ni irú ẹni bẹ́ẹ̀ kọ́mọ̀ pé gbogbo oṣù iná là máa ń jọ́sìn fún ọlọ́run ọba kò sí oṣù kan tí a ìjọ́sìn fún ọlọ́run ọba oṣù Ramadan ọlọ́run tàbí ti oṣù kan èyí tó ṣe pé a máa fi túnra wa ṣe nínú àwọn ìjọsìn òun lá máa wá ṣe lọ títí tí ó máa rẹ̀ wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó di pé Ramadan mi ó tún dé yóò tún ta jí padà tí Ramadan bá tún ti lọ a tún máa lo ìgbésí ayé yìí lọ èyí tá a lò nínú Ramadan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí Ramadan mi ó tún fi dé yóò tún ta jí padà báyìí ni ọlọ́run ọba ilé kẹlá ló ti gbé oṣù rọ̀mọ̀dán kalẹ̀ láti máa ṣàtúnṣe wa níbi ìjọsìn ètò ìkójú olówó iyebíye ẹni yòówù tó bá jẹ́ pé iná lòun bá jẹ́ nìkan tó pọ́ lákà fún ìjọsìn nínú rẹ̀ dájú pé ti gbogbo àwọn oṣù kò ní máa jẹ́ nìkan tí ó máa jọ́sìn bẹ̀ mọ́ gbogbo àwọn ọjọ́ ti tá ń ṣe ń bẹ̀ pátá wọ́n jẹ́ nǹkan tó ṣe pé bẹ́ẹ̀ náà ló ti wà nínú àwọn oṣù mìíràn kájẹ́ nìkan tó yẹ bá máa ṣe nígbà tí rọmọdán jáde lọ tó ti kó ń bẹ̀ báyìí agbọ́dọ̀ jẹ́ nìkan tá a mójútó àwọn iṣẹ́ olóore ìtàṣe nínú rọmọdán nínú rẹ̀ òun náà ní sàárà ṣíṣe ètò ìpá ń ṣe nínú rọmọdán nínú rẹ̀ òun náà ní dáadáa sí àwọn ìyàwó wa àwọn ọmọ wa bí rọmọdán ti jáde lọ sẹ́yìn báyìí kájẹ́ nìkan tá a máa mójútó nínú rẹ̀ òun náà ní kájẹ́ nìkan tó yẹ bá máa mójútó kìyàmù irú ooru àgbọ̀dọ̀ gbé jùlẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ nìkan tí ipa máa kí wọ̀lọ̀ mọ́lọ̀ àwọn ọ̀rọ̀ lẹ́yìn fìlọ̀ sọ̀ kódà tó fi pẹ́ẹ́ kan abẹ́ méjì nínú nínú ọ̀sẹ̀ kan kájẹ́ nìkan tí ipa mójútó bákan náà wá ní àwọn àwẹ̀ àwọn àwẹ̀ tó jẹ́ àwọn àwẹ̀ nẹ́fìlà àwẹ̀ monday àwẹ̀ thursday àwẹ̀ thirty forty fifteen ń bẹ lókun bẹ́ẹ̀ fún àwa mùsùlùmí tó sì jẹ́ pé ẹni yóò tó bá gbà òun yóò máa jẹ́ pé ìlẹ̀kùn tí wọ́n lọ́wọ́ fún aláwẹ̀ iná ni wọ́n máa sìnkú ń tẹ́ wọn bíbẹ̀ ẹ̀kọ́ ajẹ́gbóhùn bá mùsùlùmí gbẹnu ọ̀nà yìí wọlé tí àwọn olùwọ́ ìsọ̀pẹ́ rárá lẹ́yìn Ramadan àwọn ènìyàn ti tẹ́lẹ̀ kẹ́tẹ́ pé àwọn ààwẹ̀ nẹ́fìlà wọ́n mójútó ẹjẹ́ mójútó gba àwọn ààwẹ̀ nẹ́fìlà tó yẹ kó ní ọwà gbogbo ó dàpọ̀ sí pé ẹ̀ẹ̀mẹta péré la gbà á lóṣùn gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa nípa pé ká jẹ́ nìkan tó yẹ kó máa mójútó ààwẹ̀ mẹ́ta nínú oṣù yẹn tó dábàá pé nínú oṣù ká tó jẹ́ oṣù òṣùpá kárípa gbàwẹ̀ lẹ́tà nínà yóò máa ṣe déédé pé gbogbo oṣù rẹ̀ láti gba àwẹ̀ pẹ̀lú àwọn ọlọ́run yẹn bí àwẹ̀ kọ̀ọ̀kan yóò máa ṣe déédé àwẹ̀ mẹ́wàá àwẹ̀ kọ̀ọ̀kan yóò máa ṣe déédé àwẹ̀ mẹ́wàá kátà pé nínú oṣù kan àwẹ̀pá gbàwẹ̀ lẹ́tà nínú orí sórí ààrẹ kì í ṣe pé wọ́n gbé fọ́ wa lọ́rùn kí tàbá lè ṣe òun jù. bákan náà nínú àwọn kẹta gbọ́dọ̀ mójútó òun náà ní gbé ká áà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú Ramadan iná ni wọ́n ń ka Al-Qur'an ṣùgbọ́n bí Ramadan ti jáde lọ sáláì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pa nìsí ẹjẹ́ amójútó kájẹ́ nìkan ti pa ka al N'aka bákan náà ká máa ká sì máa gbé ọkọ̀ ọlọ́run bá tóbi ká sì máa jẹ́ a sì máa ọlọ́run bá a sì máa yan ọlọ́run bá lógo àti onírànrìn àwọn iṣẹ́ olóore èsì kájẹ́ nìkan tí ipa mójútó àwọn tá a jẹ́ bá inú nǹkan tí ẹrúṣọ́ ọlọ́run bá gbọ́dọ̀ mọ̀ òun náà ni pé kò sí nǹkan kan tí máa ń já iṣẹ́ olóore àyàfi ikú ikú nìkan iná ló lè já iṣẹ́ olóore fún yàn fi ní iṣẹ́ olóore sí fún torí pé ọlá ó bá ní pé wọ́n á títí tó fi di pé òdodo ti wá dé bá ọ títí ní òdodo náà òun náà ni àyùmá ikú ni o nínú sọfẹ ẹjẹ àwọn tá a jẹ fún ọmọ ọba ẹjẹ lọ ọmọ nípa pé àwọn ìwọ àwọn ìwọ ń bẹ fún wa lẹ́yìn ìgbà tí rọmọdán ti lọ sí báyìí àwọn ìwọ èdè ẹgbẹ ká mójútó lónìí rárá ètò ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò ti gbé jùlẹ̀ nínú ẹ̀ òun náà ní gbígba abẹ́ nígbà tí ẹgbẹ́ máa ń fún àwọn yẹn ló ń jẹ́ gẹ́gẹ́ bá ti sọ nígbà tí ó ti rọ̀ wọ́n bẹ nípa pé súnà kan tẹ pé súnà tán ná ọgbẹ́ ìwọ̀n òjò rẹ̀ láwùjọ wa súnà kan tẹ pé kò sí láwùjọ wa ni ọjà káfẹ́ ìyáwó rẹ̀ ajẹ́ nìkan tá a ta ní máa fún àwọn èèyàn ló ń jẹ láì bẹ́ẹ̀ lọ ọ̀jẹ́ nìkan tó ń kó ma bẹ́ẹ̀ sì ló ṣèyàwó ọkàn ronú sùsù náà ah, bí n fáwọn èèyàn mẹ́wàá ló jẹ tàbí bí n fáwọn èèyàn ogún ló jẹ tàbí bí n fi ẹ̀rù dáná oúnjẹ fáwọn èèyàn àwọn èèyàn tó bá ti wá fi sáfún wọn ló jẹ lónìí nínú súnà lẹ́tọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam lélẹ́yìí wà àwọn èèyàn ń ṣe nínú Ramadan táwọn èèyàn ti máa jẹ́ pé títí tí wọ́n máa kà á sínú àyẹ̀kẹ́ tẹ̀síta owó ìlú ní àwa jẹ ṣùgbọ́n gbà tí ọba tẹ́lọ̀ bọ̀ náà máa wọ́n fẹ́ máa wò pé kí ló ń tọ̀ ń ṣe tó ní àwa jẹun náà nínú súnà lẹ́yìn nínú ìdílé yìí wà nípa pé kéèyàn máa fún àwọn èèyàn ló ń jẹ láì jẹ́ kó jẹ́ pé ó ń ṣe ìnáwó kankan wọ́n fẹ́ pé òun fẹ́ fi dúpẹ́ kọ́lọ́ tàbí òun fẹ́ fi gbé súnà lẹ́dùn ọkọ̀ hàmà sọ́dà ọ̀tọ́tẹ́ òun fẹ́ fi táyì bákan náà nínú kẹkẹ tá a gbọ́dọ̀ mójútó òun náà ní nílá kùn pípọ̀ o àgbọ́dọ̀ tí o kò fi wọ́jà gbogbo ọ̀nà yòówù tí ó bá fẹ́ máa dọ̀já a gbọ́dọ̀ máa so láàrin wa látọ̀dọ̀ wa àwọn mọ̀lẹ́bí wa wọ́n gbọ́dọ̀ máa so papọ̀ ìgbà tí bá ń wáyé là ìtẹ́lí tíkẹ́tì kájẹ́ lè tẹ̀sẹ̀ ìfáàmù àwọn ọ̀nà ìbá ti máa parí ẹ̀ fún wọn eléyìí nínú jíjẹ wa ta gbọ́dọ̀ mójútó ni bákan náà nínú kẹkẹ pa gbọ́dọ̀

èyí tí ẹnì kọ̀ọ̀kan bá jẹ ẹni tó jẹ àwẹ̀ ẹyọ̀ká ẹni tó jẹ àwẹ̀ méjì ẹni tó jẹ àwẹ̀ mẹ́ta ẹni tó jẹ àwẹ̀ márùn ẹni tó jẹ àwẹ̀ méje tàbó ti ẹ̀jù bẹ́ẹ̀ lọ nínú kẹfẹ́ ìpapọ̀rọ̀ bójútó ni pé kò lá fi gbà á ká má fi òní dọ́là ká fi tètè ní kẹfẹ́ ipá fi á tètè dá àwẹ̀ náà padà nígbà tó ti jẹ pé àwẹ̀ yẹn ìgbẹ́ lọ́wọ́ wa bákanná nínú kẹsẹ̀ ìfà gbígbọ́dọ̀ mójútó òun náà ni pé ààwẹ̀ mẹ́fà tí wọ́n lọ́wọ́ nínú oṣù yìí oore lánìí àwọn ọ̀fẹ́ ti gbà á tẹ́lá ní pẹ̀lú àna ọlọ́run torí pé gbàrà tàbá ti sọdún tán jọ́kejì rẹ̀ iná ìlàsí láǹfààní àti máa ń gbà wẹ̀ yìí ẹni tó bá bẹ̀rẹ̀ àwẹ̀ mẹ́fà ti bẹ nínú oṣù ṣàwárì ìwé ẹni bẹ́ẹ̀ irú wọn ti gbà á tẹ́lá ní tí wọ́n bá gbà á tẹ̀lé ra wọn yóò ti gbà yàmù sábà tí tí ó sì máa lọ nípa rẹ̀ sí yọmọ ẹ̀kọ́ ní ìsìn àná ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbà á báyìí irú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn tó yẹ kí wọ́n sàpáǹtì tèmi sí olóore ni torí pọ́nà ọba sọ pé fásitì kò lè ọ̀rọ̀ náà ah, ẹ sàpáǹtì níbi ohun tó bá jẹmọ́ iṣẹ́ olóore ètò tó láti ní kéèyàn pa abẹ́ alẹ́rẹ́ tí ó ti gbẹ̀yọ̀ kan alẹ́rẹ́ tí ó ti gba méjì alẹ́rẹ́ tí ó ti gba mẹ́ta àtìlẹ́rẹ́ tí ó ti gba kẹta kò sí kẹta ṣùgbọ́n bá mi pé ká gba àwẹ̀ yẹn nínú oṣù tá a wà yìí tó sì jẹ́ pé òní jẹ́ méje báyìí pẹ̀lú àná ọ̀rọ̀ oníjẹ́ mẹ́jọ lónìí pẹ̀lú àná ọ̀rọ̀ ajẹ́ nìkan tẹ́ bá mójútó káàmì máa gba mẹ́fẹ́fà nínú oṣù yìí àmọ́ ara wọn kan tó ti fún wọn ni tí mo gba ọ̀mọ̀dọ́ tí mo ti gbà á fẹ́ ẹ̀rù wá ní ìgbà mẹ́fà kan wàhálà ń sápọ̀ táwọn ẹgbẹ́ ẹ kíyèsí wọn dáadáa tẹ́nìkan bá la agolo wọn lórí tó ní fún wọn orílẹ̀ sí wọn ọ̀yà àdọ́wọ́ rẹ̀ kọ́ ya gbàrẹ̀ lédè o ọgbà tẹ̀léra wọn o ìwé ẹni bẹ́ẹ̀ lọ ó tún padà ó tún sọ fún pé mo wí fún àbí ìwí fún ẹni àwọn ìwé ọmọdé tí bàbá jọ gbọ́ o títún lọ tún padà ó tún tún wí fún lẹ́lẹ̀ kẹta ìwé ẹni bí òkè ráwẹ̀ lẹ́ẹ̀mọ́lẹ̀ kò sì ní sọ ìrẹ́ ẹni bẹ́ẹ̀ ti kó mọ̀ jẹ́jẹ́ ó ti kó nù sáà wọ́ọ́rọ́wọ́ torí pé àwẹ̀ gbígbà ẹnì kìí da fún yàn àti asòfin iná ẹ̀ náà da àwẹ̀ fún yàn asòfin náà wá da àwẹ̀ yìí fún wa nípa pé àwẹ̀ mẹ́fà kẹ́ńtẹ́ nínú Ramadan tàbí gbà yóò máa jẹ́ pé gbogbo òtẹ̀mí ayé wa là fi ń gbáwẹ̀ gẹ́gẹ́ bí àlẹ́gbẹ̀ Muhammad sọ̀rọ̀ àrẹ ọ̀sọ́lá gẹ́gẹ́ bí sọ̀rọ̀ ẹ̀fọ́ wa nínú àdúgbò àti àwọn abẹ́ àjọbí là sọ̀rí àbúrò àjọbí là sọ̀rí ó sọ̀rọ̀ ẹ̀fọ́ afálẹ́gbẹ̀ Muhammad sọ̀rọ̀ àrẹ ọ̀sọ́lá ìpè mọ̀nsọ́mọ̀ rọ̀mọ̀dán ẹni yóò tó bá gbà rọ̀mọ̀dán fún màá ti bá àwọn títà ní ìṣàgbà lẹ́yìn ìgbà náà tó bẹ́ẹ̀ ọjà gẹ́gẹ́ bíi ká ní pé ààwẹ̀ rẹ̀ ó ti gbà àwọn ọdún tẹ̀pẹ́lú lọ́nà ìwọ ni àwọn olùmọ̀ wọ́n sàlàyé pé ọjà gẹ́gẹ́ bíi pé gbogbo oṣù méjèèjì láti ìbẹ̀ náà ọdún iná ló ti fi gbà ààwẹ̀ gẹ́gẹ́ bí ìwáyà ní tiwa látọ̀dọ̀ àfáwà sọ̀gbọ́n tàbí pàtàkì yàn pàtàkì yàn wọ́n gbà látọ̀dọ̀ àlejò Muhammad sallallahu alaihi wasallam olóńtí ọlọ́run bá sọ báyìí pé wọ́n ń sọ́mọ Ramadan ẹni yóò tọ́ bá bẹ̀rẹ̀ Ramadan wọ́n ti tẹ̀sẹ̀ àjẹ́ lẹ́yìn ìgbà náà wá gba àwẹ̀ ọjọ́ mẹ́fà lẹ́yìn ìgbà tó sínú tán tára mẹ́ta máa nà sánà ìgbà ní bẹ́ẹ̀ ó dọ̀ ọjọ́ tó gbogbo ọdún kan ló fi fi àwẹ̀ wọn torí pé àbẹ̀rẹ̀ hasanẹ̀tì fọ́dàwò aṣọ àmàlẹ́hà torí pé àwẹ̀ dáadáa kọ̀ọ̀kan wọ́n máa ń ṣe dáadáa mẹ́wàá fún yàn àwọ̀ kan yóò máa ṣe lè yá àwẹ̀ mẹ́wàá àwẹ̀ mẹ́ta yóò máa ṣe lè yá àwẹ̀ oṣù ká àwọn olùmọ̀ ní pé kódà pé ọ̀pọ̀jọ́ ọjọ́ twenty nine gẹ́gẹ́ bá ti ka twenty nine lọ yìí títẹ̀ náà yóò máa jẹ́ pé bí wọ́n ti ṣe é fún wa lọ yóò máa jẹ́ pé gbogbo ọdún kan ní ẹ̀dá ti gbà wẹ̀ nínú ìgbà wá ní ìdásọ̀rọ̀ sọ̀rọ̀ bákan náà ó lánàá ومن sọ́nà بستة أيام ti àjá mi bá lọ lè fẹ́jẹ́ ẹni yóò tọ́ bá gba àwẹ̀ mẹ́fà lẹ́yìn bàtà sínú tẹ́ fàdá lè ka sí ya mi. àná yóò máa jẹ́ pé àwẹ̀ ọdún kan iná ẹ̀ ló fi gbà ó gbogbo àwẹ̀ ọdún kan lọ́gbà yẹn táàbà wà ṣe é bẹ́ẹ̀ táàbà wà ṣe é bẹ́ẹ̀ táàbà wà ṣe é bẹ́ẹ̀ lọ́dọọdún yóò máa lọ ṣe déédéé káàlẹ̀ kàfíyàmì jẹ́fà irú ẹni bẹ́ẹ̀ bí kánú gbogbo òwe tí ayé rẹ̀ ọ̀dọ̀ ọdún kò lè má gbá ọdún kan iná lọ́wọ́ rẹ̀ padà ń já sí tí ó fi wá kúrò láyé àti tí bá ń gbé pọ̀sọ́dún kan àyà àti pé gbogbo ọjọ́ ló fi gbà wẹ̀ ń bẹ̀ gbogbo ọjọ́ lọ́dún lẹ́nu ti gbà wẹ̀ ọwọ́ àgbẹ̀ ọjọ́ pé àwẹ̀ rẹ̀ wá padà jẹ́ àwẹ̀ gbére lọ́padà gbà lọ́dọ̀ ọlọ́run àwọn tá a jẹ́ sọ ọlọ́run bá a lè máa láwọn ilé ìgbéyàwó máa wò pé ó wà láti fẹ́ ṣe fún ẹni tó bá jẹ́ àwẹ̀ rọ̀mọ̀dán ó sì jẹ́ pé àwẹ̀ tútù òun sì tún láǹfààní àti jẹ́ pé wọ́n lórí àwọn mẹ́fà yìí gbá òun lè ṣe bẹ́ẹ̀ fàdìyẹ fàáyì kí wọ́n ní bí ọjà ṣe bẹ́ẹ̀ òun lọ́dà ni ṣùgbọ́n tó bá wọ bá ah, ìnira yóò ti pọ̀ jù ó fi oṣù àwẹ̀ èyí tó jẹ́ náà bàbá náà kò fi ilẹ̀ náà nígbà tí ṣàwọn àlùfáà lọ àwọn oṣù yòókù ó láǹfààní àti máa dá rẹ̀ kò dọ́ọ̀lù ó láǹfààní àti máa dá padà díẹ̀ díẹ̀ kí ló fi gbà á tán táyì sàlẹ̀ fún wa pé ìyá wa àìṣá nínú títí wọn òun náà ní pé wọn èrí ààwẹ̀ rọmọdán wọn tí wọn jẹ wọn èrí dápadà lọ́pọ̀lọpọ̀ ọgbà àfìgbà tí ọba kó oṣù kẹjọ rọmọdán mi ò tó fi wọlé sáfẹ ìṣàmbá nínú àwọn máa tó ń dá oṣù ìjọba máa tó dá ààwẹ̀ wọn yí padà ṣùgbọ́n tààrà ẹni tó kún ní orí méjèèjì kó papọ̀ nínú oṣù yìí òun ló dáa ju kọ́kọ́ fọ́sìn ààwẹ̀ gbèsè náà síwájú kó tó ṣe ààwẹ̀ mẹ́fà yìí ṣùgbọ́n tí ọba ti lè dé ọgbà àwọn mẹ́fà ìtòlítòlì oṣù yìí nìkan náà ló máa ọlọ́nfààní ọmọ ajẹ́nìkan tẹ́ bí ọmọ atájẹ́ ti mọ́ndé tọ́ọ̀dé rẹ̀ ọlọ́nfààní ọlọ́ọ̀tún tájẹ́ ti ta tún fọtí fi tí oṣù òkè ọlọ́nfààní láti jẹ́ kọ́kọ́ gbà tẹ́lẹ́ra wọn ọlọ́nfààní láti jẹ́ kọ́kọ́ gbà lẹ́yìn ẹyọ fúnra wọn ṣùgbọ́n kọ́ sọ̀rọ̀ fún pé ọ àkọ́kẹ́ nígbàgbà lẹ́yẹ yọ kó má lọ máa lọ dáwẹ̀ sátidé gbà ń bẹ́ o torí pé àwọn àdúgbò ti sọ wa lára fún àwọn ọjọ́ yìí ká dáwẹ̀ àlọ́jọ́ náà wọ́n lè gbà lójú ọjọ́ máa sátidé papọ̀ bákan náà ó sì lè gbà láàjọ àlàmísì àtìjímọ̀ papọ̀ òṣùwọ̀n tó burú ń bẹ̀ ṣùgbọ́n kọ́ wájú pọ̀ bẹ́ẹ̀ gbà títí ṣàwá ojú ọjímọ̀ lọ́wọ́ lọ fi sí tàbọ́ lọ́wọ́ fẹ́ gbà títí ṣàwá ojú ọsọ́tọ̀dẹ̀ lọ́wọ́ fi Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ òṣèlú ẹni tó bá wá jẹ́ kó fi bá àníyàn gbó wọn bá lórí ọmọ ńlẹ̀ ọjà púpọ̀ ó ní àníyàn yẹn papọ̀ pé ìgbà ìwé títí ṣọ̀wọ́ èyí tó ń gbà wẹ̀ yá wọn lè lẹ́yìn ní tó ń gbà wẹ̀ yóò mọ́ndé yóò tún máa gbà dáadáa lójú papọ̀ fún ìṣe ẹ̀yọ̀ kan tọ́ba lọ bọ́ sóde ọ̀là méjì ó ní àníyàn gbó ń títí ṣọ̀wọ́ òun ti tún gbà wẹ̀ yá wọn lè yóò ti ṣe yọ̀ká yóò fi pẹ̀lú ẹni méjì pẹ̀lú àná ọlọ́run tọ́ba wa lọ bọ́ sójú mọ́ndé tàbí lọ bọ́ sójú tọ́sídẹ̀ẹ́ ọwọ́ lọ ṣe déédéé ọjọ́ thirteen fourteen fifteen ọdún àníyàn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ pé ìgbà àwẹ̀ mọ́ndé ìgbà ìtọ́gbọ́sí ọjọ́ thirteen tàbí twelve tàbí tàbí thirteen tàbí fourteen tàbí fifteen ọdún wa lọ bọ́ sí àwẹ̀ tuntun ṣàwá yóò máa gba iṣẹ́ yọ̀ká yóò máa fi ṣe yóò sì máa ṣàlàyé mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ pẹ̀lú àná ọlọ́run torí gbogbo ẹ̀kọ́ o nẹ́fílà ni ó ṣe lè ní ẹ̀rù nẹ́fìlà láàrin tí ìyàwó mọ́sálásí ní àṣùbá etí kí wọ́n rà sẹ́yìn fàjẹ́ ó sì jẹ́ni kẹtẹ́ pápálù àlátá ó sì jẹ́ni kẹtẹ́ tẹ pé ọfẹ́ yẹn nẹ́fìlà lùwàrà bẹ́ẹ̀ náà sì ń pé ó tún fẹ́ yẹn nẹ́fìlà tí ìyẹn máa ń ṣe kó lórí lórí lóko mọ́sálásí ọwọ́ ajá ní ẹ̀ tàbá ti lámìyàn bẹ́ẹ̀ á gbà láàdá ká lámìyàn yẹn ṣùgbọ́n tàbá ti lámìyàn rẹ̀ èyí alálàmìyàn rẹ̀ náà láti àdáda rẹ̀ àwọn àjọ ìṣọ̀rọ̀ ọba ẹjẹ́ àtẹ̀sí rárá wà síwájú kó tó wá ti kiri wa gbogbo ohun a ṣe ń táwa ní òfin ara ní máa ti lórí tí wọn pé bí gbogbo bí Ramadan ṣe lọ yẹn tí wọ́n ní owó òfin ha ah, ó yẹ kí n gbàyè báyìí ó yẹ kí n gbé ya kí n ti ẹ̀gbáyé báyìí ó yẹ kí n ti ẹ̀gbáyé báyìí èrè eléyìí òun náà ní ká máa ṣe bẹ́ẹ̀ náà ní ká ṣe máa ṣe bí ọba ṣe rọmọ lọ́wọ́ ká máa wò pé irú ọjọ́ òní àwọn ọjọ́ tí mo ṣe lọ́jọ́ òní ìjọ tí máa fún àmì ní máàkì ìfúnra ọ̀pá ọ̀ńdẹ tí mo lè gbà ń tẹ̀ tó jẹ́ sí olóore náà eléyìí ọ̀rọ̀ tí a fa ọmọ ọmọ náà tán tó sàlàyé fún wa àdìsẹ́ náà kejì onígbẹ́ ha ti mú àwọn fúntakọ́ọ̀mù kọ́bìlà àtùkà sábò ẹ máa tètè wá yín síwájú kí wọ́n tó wá tètè orí o wọ̀zínú ha kọ́bìlà àtùkà sábò ẹ sì máa gbéra yín sórí téè ẹ máa gbéra yín sórí òṣùwọ̀n pé kí ni mo ti ẹ̀ wọ̀n náà kí ni mo wọ̀n lọ́dọ̀ ọlọ́run ṣé òṣùwọ̀n mi ó jìlẹ̀ àbí ò jìlẹ̀ síwájú kó tó wá ṣe òdiwọ̀n yín síwájú kó tó wá gbé sórí òṣùwọ̀n ẹjẹ́ ìkẹ́kẹ́ máa ṣe òṣùwọ̀n ara yóò bákan náà ẹnì ọmọ àwọn òṣìṣẹ́ ti nípa pé tọ́ba jíjọ́ ìjọba lòkè rámà kò sí ìjọkànjẹ ti pamọ́ àyà àti pé ọlọ́run ọba ọba àdékẹ́ọ́lá omi nílò ìrẹ̀ ọ̀tá jẹ́ ìṣọ́ ọlọ́run ọba ẹjẹ́ ọmọ ọmọ dájú pé ọmọdún ti jáde ó ti lọ báyìí ó ti dọ̀dún ti ń bọ̀ ṣùgbọ́n bó ti wá lọ òun tó máa ń pa wá lẹ́kún tí máa ń pa wá lẹ́kún lọ́dọọdún tí ó lè máa pa wá òun ni pé ọgbọ̀ ọ̀rọ̀ àwọn mùsùlùmí nínú ẹ̀rọ jẹ́ pé tí wọ́n mọ̀tọ́ bá ti ń lọ tá ni wọ́n máa lọ kó sínú àwọn ìṣẹ̀dá ńláńláńláńlá lọ́ọ̀dì twenty nine ààrùn táǹgbà ńlá lẹ́yìn sọ́lọ̀ yìí táǹgbà ló jẹ́ yá mọ̀lá fàmí nínú ẹ̀rọ nìkan ní ti bu bọ́ọ̀lù lẹ́yìn àtẹnìkan jọ wà gbogbo àga wọn ló ti gbé rúgbú lónìí ìgbà tó ń la lọ́túnlá á gbọ́n padà àwọn àgbègbè sílẹ̀ ń gbọ́n lọ́wọ́ ni ilé ọtí wa ni àríbẹ̀ lọ lásìkàtí kí ní gbogbo ìdílé ọ̀la mẹ́rin ni ó ń lọ tàbóni tó fẹ́ dé lọ ọ̀la àbọ̀túnlá á gbọ́n àga wa padà àwọn ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ wa padà ní ọjà báyìí tó ní kí ni ọjà ọmọdún láwọn ti fi ولا حول ولا قوة ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lọ tí ó dé nínú o a máa jẹ́ nìkẹ́kẹ́ ipa ṣèṣì ara wa tí wọ́n ti mú tó wá ṣèṣì ro wa ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ni wọ́n ti kó sínú àwọn ẹ̀sìn ńláńláńláńlá lẹ́nu ìgbà tí rọ̀mọ̀dọ́n jáde tí rọ̀mọ̀dọ́n lọ ni wọ́n ti kó sínú àwọn ẹ̀sìn ńláńlá padà ẹ̀sìn ńláńlá lọ sí mú o ọ̀sẹ̀ ńláńlá ni gbọ́múlé láńtà ẹ̀sẹ̀ ńláńlá lówó èlé ẹ̀sẹ̀ ńláńlá lágbèrè ṣíṣe àwọn ẹ̀ṣẹ̀ pàǹpàpàǹpà ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí agbọ́dọ̀ jẹ́ nígbà tí ẹ bá mójútó ra wa olùkọ́nà bàbá lẹ́yìn ọlá ó ṣe àfihàn fún wa nípa pé bí ń tẹ́lí tẹ́lí mú kẹ̀rẹ́ yọ̀rọ̀ máa ń tòlè àwòrán àmì tẹ́lẹ̀ lọ jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá èyí tá a kọ̀ fún ibẹ̀ gbọ́dọ̀ ṣe mo bá ti rọ àǹkùn tẹ̀yìn àṣìkọ́ àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ bá jẹ́ àwọn ọlọ́run ọwọ́ pààrẹ fún yín ẹ̀wọ́ gbọ́dọ̀ bá ti ṣe fún wa títí mọ̀ sí pé ìdàkejì ọ̀rọ̀ yìí ni pé bẹ́ẹ̀ bá lọ jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá àwọn ẹ̀ṣẹ̀ yín àmì parẹ́ fún yín o àlejò ọmọ hàmà sọ́lá àlọ́sọ́là ó ìsàlàyé fún wa nípa pé táà máa ń tún wákàtí márààrún táà sì ń tún júmọ̀ pé ní títí mọ̀ kejì táà sì ń gbá ìrọ̀mọ̀dán pé ní rọ̀mọ̀dán kejì yóò máa bá wa pa àwọn ẹ̀ṣẹ̀ láńlá wa àbí ọmọ bá wa pa àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ́ nígbà tá a bá ti jìnnà sí ẹ̀ṣẹ̀ láńlá ẹ wọ ọ̀rọ̀ yẹn tí túmọ̀ sí pé rọ̀mọ̀dán tá a gbà ọmọ apá ẹ̀sẹ̀ láńlá wa rẹ̀ wọ́n kọ́ ọ́ tó jẹ́ pé pọ̀sẹ́nì kẹta tó lè pa rẹ̀ mọ́ yóò wọ́n kọ ẹ̀sẹ̀ láńlá yìí pọ̀sẹ́nì kọ̀sìn kẹta tó lè pa rẹ̀ ọmọ tó lè pa rẹ̀ bákan náà ìwú táǹtí ó lè pa rẹ̀ bákan náà jùmọ̀ táǹtí yóò lè pa rẹ̀ àwọn ẹ̀sẹ̀ kéékèèké ní bàbá pa rẹ̀ orí pálẹ̀ mi sọ pé ìrìnàjò sí ní ìgbà tí tàbá ti kí mu àṣùbá èyí tá ẹ̀sẹ̀ tá a tẹ̀ kéékèèké láàrin ìṣá ìbátúbá yẹn wọ́n parẹ́ fún wa ẹ̀sẹ̀ tá a bá ti tẹ̀ láàrin àṣùbá sí àyílà wọ́n pa wa parẹ́ èyí tá a bá ti tẹ̀ láàrin àyílà sálàfáì tàbá ti kálàfáì wọ́n pa wa parẹ́ tọ́mọ jẹ́ mọ́wọ́ ẹ̀sẹ̀ kéékèèké bẹ́ẹ̀ ni wá ní júmọ̀ sí júmọ̀ sí ra wọn bẹ́ẹ̀ ni wá ní rọmọdọ́ fi ajẹ́ wọn sí o àwọn ẹ̀sẹ̀ oní ọmọ apárá àlẹ́bí ní pé ìdájú ní bàtì ìtàláfẹ́ lọ́wọ́ bàtì àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́ba ìfún ọba ti jìnà sí àwọn ẹ̀sẹ̀ ńláńlá ẹ̀sẹ̀ wo ló wá fi ń tó lẹ́yìn ìgbà tí ẹ bá mọ́ orúkọ àpọ̀mọ́ lọ́n tó tó pé yóò gbé ìròyìn sílẹ̀ àwọn ìlòmíì wa ń bẹ tó tó gbé ọmọdán ṣe lọ wọn ti gbé òjò sílẹ̀ wọn ò fi rùn wọn bó ti yẹ kí ẹlòmíì ò tiẹ̀ kí wọn rárá nínú àbúrúta tó wà láwùjọ wa ẹlòmíì nù ọ̀rọ̀ gan owó ẹ̀kọ́ tí ẹ̀wù lẹ̀ fi rárá ásámù yẹn nìkan ni ó fi pẹ̀lú ṣáà ó tún dalẹ̀ ẹjọ́ kejì ìṣáyà àtàsámù lòun máa bá wọn kí ó tún dalẹ̀ ẹjọ́ kejì títí fi lo ọ̀pọ̀lọpọ̀ àbọ̀ ẹnìkan lórí bẹ́ẹ̀ fún mi pé ìṣáyà àti ásámù yẹn làwọn máa ń kí nù Ramadan gbogbo wọn ọ̀sẹ̀ yẹn àwọn lọ́rùn rárá tí rọmọdọ́nù ọba ti ń tàwọn etí rẹ̀ sí ṣùgbọ́n tí rọmọdọ́nù bá ti dé àwọn máa ń kí irun ṣáà àwọn sì máa ń kírun asán táwọn gbìyànjú àbáwọn ògbìyànjú káwọn gbìyànjú àbáwọn gbìyànjú mo ní wọ́n gbìyànjú àwọn èèyàn wá sọ pé irú gbìyànjú olóògbìyànjú mo nírú rẹ̀ tọ́lọ́ bá ní ọlọ́ọ̀kú sínú rọ̀mọ̀dọ́ọ̀nù á ṣe òṣìlá kódà ó lè jẹ́ pé lè pè mọ̀ ń mọ̀ lánàá wá torí pé ẹgbẹ́ ebi fíṣà tí ò tí ń gbẹgbẹ irú bẹ́ẹ̀ wá fọ́ náà mùsùlùmí àbẹ̀lọ́ ọlọ́pàá ọba ilé kíọ́lá ó sì àlọ́ mi kọ̀ọ̀kan wa. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله wà láàrin ní ọ̀sẹ̀rẹ̀ àyìn ọjà ọpẹ́ fún ọlọ́run ìfẹ́sílẹ̀ fún àlejò Muhammad sallallahu alaihi wasallam kẹ́lẹ́ ìfọlọ́ba ara rẹ̀ ọ̀sán abẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá ti tẹ̀ fọ́ ti tóbi di ọjọ́ ẹ̀san eléyìí ni ìkìlọ̀ tí ó máa bá wa tó jẹ́ àwọn òbí tí ó máa bá wa wí nínú ọdún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa nínú ẹ̀ ló jẹ́ pé àwọn àṣejù oge wọ́n fi kún inú ọdún tí wọ́n ṣe kí làwọn àṣejù oge ọ̀hún àárín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ṣe pé àwọn òbí wọn wọ́n gbé ìwọ̀n ní olé wọn lórí tí wọ́n láwọn ṣe ọdún pàǹpé ní attachment. èèwọ̀ ní fọ́ọ̀mù mùsùlùmí láti máa gbé attachment sórí yálà àgbàlagbà lọ́jọ́ àbọ̀mọdé agbọ́dọ̀ mójútó lẹ́yìn fáwọn ọmọ wa agbọ́dọ̀ torí bá sọdún kájú attachment lé lórí o bẹ́ẹ̀ ni agbọ́dọ̀ torí bá sọdún kájú kájí káwọn ọmọ wa lọ tí wọ́n lọ ṣe tàtún tí wọ́n máa ń ṣe yẹn èyí tí wọ́n fi jíìnì ṣe wọn là ó èyí tí wọ́n fi jíìnì ṣe tọ́ba ìpè ìṣe pé wọ́n fẹ́ máa ń fi láìlọ́ọ̀nù ṣe fúnra wọn tí wọ́n máa ń yà sí ara wọn lọ́wọ́ yẹn ibi tọ́fẹ̀ kúrú sí ni pé ìmọ̀ ilé kí àwọn ọkùnrin ní orí wọ́n gbọ́dọ̀ máa bò ó àwọn obì ẹgbẹ́ rẹ̀ lẹ́yìn ọmọ àti ìṣàkọsí oṣù tó burú bẹ́ẹ̀ torí pé pàtó bẹ́ẹ̀ lọ́sẹ̀ tí wọ́n méjì kò wọ́n parẹ́ níbi ìtakọ̀lẹ̀ ṣùgbọ́n èyí tó máa ń fi ń dín ṣe yẹn àwọn èèyàn ń ṣe é lónìí èèwọ̀ ni báwa mùsùlùmí bá ṣe é bẹ́ẹ̀ ànẹ́bí gégùn fẹ́ni tí ń ṣe é ó sì gégùn fẹ́ni tí ń bá ṣe é bẹ́ẹ̀ ni wá ní àwọn amúfẹ́ni tí wàá délé ìsì táwọn èèyàn ń ṣe é tí wọ́n ti wá fẹ́ gbajúmọ̀ ń bẹ́ẹ̀ òun náà ni wọn ò fi ojú ọ̀pọ̀lọpọ̀ ń fún orin òkè ojú wọ́n mú bò wọ́n hà bò wọ́n wá fi jí wọ́n wá fi gbé dúdú lé lórí wọ́n fi ń dì ní dúdú lé lórí tó ṣe pé a máa lérò pé bí wọn òkè ojú rẹ ṣe dúdú tó nìyẹn ni ó sì ti ṣe ìdí òtún ṣe tẹ́lẹ̀ pé yọ̀ọ̀tẹ̀ máa wá irun tí bá ń jáde ń bẹ̀ yọ̀ọ̀tẹ̀ máa fi bléèdì fa tọ́ba ti fi bléèdì fa tàbó ti fi mú tọ́ba rí òfin fa èyí tá a bá ń rí dúdú yẹn òun ni ọ̀rọ̀ òfin sókè ẹni ọba ṣe wú rẹ̀ àlẹ́bí ni pípẹ́ jẹjẹ ọlọ́ọ̀bá kọ́ máa bá kọ́ máa bẹ́ni tó ṣe é kọ́ máa gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó tẹ́ta tún sọ́wọ́ ọya ọkọ̀ olóko ọya màìlọ tí ọ̀parẹ́ mọ́ gbogbo àwọn tí ọ̀parẹ́ lára rẹ yẹn èèwọ̀ ní kú mùsùlùmí kó ṣe é èyí tó ṣe ń gbà tọ́ ọmọ tọrọ àforíjì lórí rẹ̀ ọlọ́run ọba aláforíjì ọ gbọ́dọ̀ tún dé díẹ̀ mọ́ torí pé àmì ikú ló fún ẹni tó bá jẹ́ pé ọjọ́ mùsùlùmí ọwọ́ bẹ́ẹ̀ ni wàá ní àwọn irun kan tá à ń bẹ́ẹ̀ tá à ń tẹ̀lé kan tá à ń tẹ̀lé kan lẹ̀ gbogbo ìgbàlá máa ń sọ àdé àyè má máa sọ pé gbogbo àwọn irun tí àwa mùsùlùmí jẹ́ lónìí jẹ́ ọkùnrin àbóbìnrin èèwọ̀ ní fún wa láti máa jẹ irú ohun bẹ́ẹ̀ jẹ iwájú á fi pàkọ́ lẹ̀ tàbá fi sí pàkọ́ á jẹ iwájú tàbá jẹ ẹ̀gbẹ́ á fi wájú orílẹ̀ tàbá àárín orílẹ̀ gbogbo irú yòówù tàbá fẹ́ ṣe ọ̀tayọ̀ ọ̀rẹ̀ mẹ́ta fáwọn àjẹ́ mùsùlùmí nínú ọjọ́ nígbàtẹ́ ẹ̀kọ́ máa orí tàbí kò jẹ́ ẹ̀kọ́ máa gẹ̀ẹ́ tàbí kò nílẹ̀ ọlọ́pàá ló lè fílẹ̀ lọ́ba ti lè máa tọ́jú rẹ̀ akálàṣe àṣàlàyé fún wa pé yẹn lè lọ kó sí àwọn ẹni táwọn èèyàn máa fojú wò pé ọmọ ọkú lọmọ ti ń lọ yìí nílẹ̀ kò sí ohun tó burú bẹ́ẹ̀ pé kí èèyàn fífún rẹ̀ lẹ̀ kọ́ máa tọ́jú rẹ̀ káàkiri ọmọ tẹ tí wọ́n máa tọ́jú ẹ̀ tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tí bá rí èèyàn fojú wúwọ̀ yóò da owó lápọ̀ nípa máa fojú wúwọ̀ ó lè máa rẹ̀ wọ́lẹ̀ ó lè jẹ́ nìkan tó gbé ó sì lè jẹ́ nìkan tó fa ọ̀gbọ́dọ̀ tayọ eléyìí àìlera pátì àwọn mùsùlùmí káka pátákà títí sórí lórí èdè ṣe bẹ́ẹ̀ àlẹ́bí ọmọ ọmọ sábà àlùsọ́lá ó ṣe eré wọ̀ mẹ́ta àlẹ́bí yóò sọ̀tọ̀ bá wà lẹ́wọ̀ sẹ́lá àwọn èèyàn èèwọ̀ lọ́jọ́ fún ọkùnrin àdéhùnmọ̀ yìí àti obìnrin rẹ̀ bẹ́ẹ̀ ni wá sí tọ́wá jẹ́ obìnrin òun ò tí ẹ gbọ́dọ̀ mú kẹta lóbi irun rẹ̀ rárá ẹ wo tí ájìbò ti lágbára tó fáwọn ìyá Muhammad sallallahu alaihi wasallam tó sì sàdúrà fún àwọn tí wọ́n bá fá irun wọn lọ́kùnrin àlejò ní bẹ́ẹ̀ wáṣí máa ń lọ ọ̀hún ìmọ̀ àìyedé ọlọ́run dákun bá ń kẹ́ gbogbo ẹni tó bá fá irun rẹ̀ lóòjọ́ ọdún lélẹ́ àwọn àwọn sàábẹ́ sọ pé wọ́n mú pàṣírí ilẹ̀ yàrá sọ̀rọ̀ lọ́ àtàwọn tí wọ́n bá gbé epo náà ló ń tí ọlọ́run ẹbí ọ̀dà ọlọ́run àlẹ́bí ní pé wáyé máa ń lọ orí mọ ẹ̀lẹ́dẹ́ ọlọ́run tó bá ń tẹ́wọ́ pa àwọn tí wọ́n bá pa ewu wọn lóòjọ́ léyà o ìyá sọ pé wọ́n mú pàṣírí ilẹ̀ yàrá sọ̀rọ̀ lọ́ lóòjọ́ tó léyà ní àwọn alálàájì ẹ̀lẹ́bí bá yóò ẹ̀rí tó ń tẹlẹ́mọ̀ àwọn alálàájì tọ́rọ̀ yẹn máa ń tẹ àbíbì gbọ́ yóò yóò wá lóòjọ́ léyà tó wà ó parí ní apá ilé òjò ìwọ̀n kọ́lá ẹ̀lẹ́bí bá tọ́ àwọn tí ń ti ájì lọ́wọ́ làbẹ́bí ń sàdúrà bẹ́ẹ̀ fún àdébí wa mọ́mọ́ sọ́lá lọ́sọ́lá kọ́wá bẹ̀ sọ́lá lẹ́ẹ̀kẹ́ wípé rọ́ṣì olùkúwọ́lì mọ̀kànsírí àti àwọn táwọn ní ẹ̀bá gbé ẹ̀kú ṣùgbọ́n pàtó lórí àwọn obìnrin àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam látara pé obìnrin ọ̀gbọ́dọ̀ mú kẹfẹ́ kù ní orí rẹ̀ rárá ó ní pé táwọn ọba mú wọn kù yóò ní ibi tí a jí wọn orí ọmọ níka báyìí wọ́n gè orí ọmọ níka yẹn pé ẹni ìka yóò tọ́ bá nẹ̀ sókè orí rẹ̀ yẹn iná ni obìnrin ó kú kúrò níbi irun rẹ̀ ó ti ti ṣèjọsìn lóòjọ́ ọdún lóòjọ́ ọdún yá nìyẹn yẹn ìpínlẹ̀ ọmọdé ajé akpa níbi tí a jí rẹ̀

bá ni wọ́n ti sọ pé àwọn ọmọ pé wọ́n máa gẹrun wọn wá àwọn ọ̀fẹ́ ni wọ́n jírí wọn gbogbo ọ̀tọ̀ bá jẹ́ mùsùlùmí irú iléèwé bẹ́ẹ̀ wọ́n mọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ èèwọ̀ ni èèwú ní gbé fún ọ obìnrin ọ̀gbọ́dọ̀ jẹ́ nìkan tẹ́ pé yọ́n máa mú irun orí ẹ̀kọ́ rárá ìgbà tó wọ́n gbọ́dọ̀ mú owó ọ̀tíṣẹ́ ló léèrè fún tó wá sọ fún pé káwọn tó lè tọ́jú orí àfi káwọn pa irun yẹn tó tó fà á lé yẹn tó bá jẹ́ pé pọ̀tíṣàn ló bá béèrè fún tàbí ìkẹ́kẹ́ ilé jó lórí ilé jó orí rẹ̀ wọ́n wá jẹ́ pé kí wọ́n tó máa tọ́jú àfi kí wọ́n fa pọ̀tíṣàn ló béèrè wá tó ni ó má lérò pé ohun tí ìsìláàmù ní kó wọ́n ṣe lòun ń ṣe òun lòun ń ṣe ohun tó wọ́n ń ṣe lọ́dọ̀ ara òun ohun tí ìsìláàmù ní kó ṣe lóbìnrin òun náà ní kókó fi irun rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ lóbìnrin láti lè jẹ́ pé pọ̀ bá ṣe yọ ọkọ yóò máa fi sòkè sọ́kọ rẹ̀ àlejò àmọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ lójú ayé rẹ̀ àtàlàyé fún wa pé arábìnrin kan lọ ilé ọkọ irun rẹ̀ ti jákujàku tí wọn lè máa rọ̀ lónìí ọwọ́ lọ yẹ ọkọ rẹ̀ wá ń gun pé báwo ni irun rẹ̀ ti àwọn àgbẹ̀gà ìjà sí ọkọ rẹ̀ nífẹ̀ẹ́ ọmọ yẹn

àtẹni tó ṣe é fún bákan ní èkú kọ́ máa bá ẹgbẹ́ pé ó wọ pé irú yìí ọ̀nà fún nǹkan tí ìsìn ní èkú bóyá bá pọ̀ sí irú onírun gẹ́gẹ́ báwọn ẹni ṣe láwùjọ wà yìí àdóbi ní pé bí èkú ọlọ́run bá máa bá gbogbo ọ̀dọ́ bá ní àwọn ìyàwó bẹ́ẹ̀ ọmọ pé èkú ọlọ́run bá ń bẹ lórí ìyàwó rẹ̀ yẹn ó sì ń gún mọ́lẹ̀ èkú ọlọ́run bá lọ ń gún mọ́lẹ̀ yẹn o ọ̀sẹ́ni kẹfẹ́ epo ti lọ fún pẹ̀lú ọmọ òkú alẹ́fẹ́ rí wọn ní oúnjẹ mọ́ tí wọ́n ti ọmọ bẹ́ẹ̀ mọ́ yọ́nú sí ọlọ́pọ̀ fún àgbẹ̀ká sí bọ́lọ́pọ̀ sí nínú òyọ́ nínú ọlọ́run bó ti bọ̀ pàtàkì àti ń lóòótọ́ eléyìí ni àgbọ́jọ́ ti torí èkó tá a gbọ́dọ̀ jẹ́bi kẹ́lẹ́ ipá wò pé torí ipá sọdún a máa wá lọ di ìmọ̀ oníhun a lọ di sórí ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà kò sí ń tọ́pọ̀ fún wa ká pè irun wa lóbìnrin kò sí ń tọ́pọ̀ fún wa ká di irun wa lóbìnrin kò sí ń tọ́pọ̀ fún wa lórí méjèèjì bákan náà kò sí ń tọ́pọ̀ fún wa nípa pé ká yà á ká jẹ́ nìkan tí ipa bá iye yòówù tá a bá fẹ́ bá a sí kò sí ìdí ipa àti ta sí ní tí ọ̀pá òfin ọlọ́run ọba mú tó ti jẹ pé ọ̀pọ̀ ìṣèǹta sínú mẹ́tẹ̀ẹ̀ta tó ń tako ìlànà níbi wa Muhammad sọ̀tọ̀ lọ́wọ́ lọ́wọ́ sọ̀tọ̀ abẹ́lọ́ bí ọdún ọ̀rọ̀dọ́n ó ti kú ilẹ̀ láńpẹ́ ní ìrìnfẹ́fẹ́ àti lọ́pọ̀lọpọ̀ kó ti fi ọdún lé yóò dé bá aláyé o kó ti bá wà láàyè kó ti bá pẹ̀lú àlàáfíà ara ọ̀pọ̀ àti ìrìnà hasana وقنا ويا مصرف القلوب صل قلوبنا على طاعتك اللهم علينا الحق حقا وسكن اتباعه وأمن لباطل الباطل وسكن اجتنابه اللهم ان كان في السماء منزله وان كان في بطن الارض فاخرجه وان كان بعيدا عنا فاخرجه فقربه وان كان عصيرا فيسره وان كان قليلا فكثره فبارك لنا فينا يا رب العالمين فلا حول ولا قوه Thank you.